wọlọ́run yàmùsọ́sí ní bẹ́sẹ̀rún ẹ̀dá ọlọ́run kan kò sì fọwọ́ kàn mí. ẹnì kankan kò lè kankan ọ̀sìn fọwọ́ kàn mí. ọ̀la kàlẹ́ wọ́líkì ìyàgbọ́lùkù máa yàṣá. ó lè tẹ̀lé ta. ọlọ́run wa sọ fún mẹ́jọ dé mọ̀ fún ọ. ìrẹ̀ mẹ́ríà. ìrẹ̀ mẹ́ríà. ìrẹ̀ mẹ́ríà kò sóògùn bọ̀ láàrin bàbá bẹ́ẹ̀ ṣe. ẹnu kí sì ṣe pé àbí yóò wà bọ́ bẹ́ẹ̀ yóò mọ̀ sí. òun bá yóò bọ́ bẹ́ẹ̀. ìdí ó sí i pé kó ṣe pé ìwọ kìlú. ìbá bọ̀dọ̀ ọ̀rọ̀ àwọn àgbẹ̀yẹ. màgbá ìdíjà kó sì máa jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ìlú bẹ́ẹ̀ lọ. wọ́n yóò alimuhu lè kìtà bá wà lè kì mẹ́ta wọ́n tàn wọ́n tà wà jẹ́ wọ́n alúmùhù kìtàbà àwọn ọlọ́run akọ̀ ní tíra. akọ̀ ní tíra wọ́n lè kí lẹ́tà. bẹ́ẹ̀ ọgbọ́n ìjìnlẹ̀ àwọn ọlọ́run á fi yé. ọgbọ́n ìjìnlẹ̀ akọ́nikádélé wọ́n fún àwọn ọjà wọlé ìjìnlá. àwọn ọlọ́run á kọ ní tòrétà. yóò mọ̀ nípa tòrétà. a ní ìjìnlá. àti ìjìnlá. láàrin yìí. láàrin bí yìí. wọ́n àlùmí wúlú kìtàbà. tí a bá gbọ́. àbẹ́ni tí a bá gbọ́ àwọn tírà kan ti ṣáájú. àwọn tírà kan ti ṣáájú. tírà níbi sùúfì Ibrahim. sùúfì Ibrahim ó ti ṣáájú. sùúfì Musa. sùúfì Musa ó ṣáájú. ó ti ṣáájú. ti anabi Dáúdà. èyí sàmúrà àwọn ànábì tó ṣe pé ọlọ́run ránṣẹ́ àwọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n. ìjíṣẹ́ ẹ̀yìn jíṣẹ́. ẹ̀yin òjíṣẹ́ yìí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n àti wá. gbogbo wọn ló sì ní tíra. wọ́n sì ní tíra. èyí tí ọlọ́run wá ń tọ́ka sí fún wa ń bí níbi kìtáàbù òun náà ní kòránì. ìdájú wa mẹ́ẹ̀ẹ́dọ́ kòránì ni kí ọlọ́run ń tọ́ka sí láàrin yìí òun ni wípé lẹ́yìn ìgbà tó sọ pé òun àwọn kan ní ọgbọ́n ìjìnlẹ̀ ó wá dá kan tàwọ́rẹ́ta tàwọ́rẹ́ta yìí anabi musa ti musa anabi muhammad ẹyọ bu anabi lalala ẹgbẹla òun ló dé kẹ́yìn bẹ́ẹ̀ni òun la kẹ́yìn débẹ gbọn pátápátá pẹ̀lú kí ọsẹ kú mi anabi òjò dé sọlọlá alẹ ọsẹlẹ anabi musa hmm. òun ló wà. torí hmm. tàbí ti musa lẹ́yìn musa ànábì isa wa ìdílà ti isa ìdílà hmm. òun ni ti isa ń hmm. túmọ̀ sí complete book of uh, Moses ìwé jésù ìwé musa àwọn kiri wọn fàlù rẹ wọn fàlù rẹ nítorí pé wọn rí àwọn àǹfààní tí ń bẹ ń púpọ̀ wọ́n sì ń lò wọ́n sì ń lò ó èyí lẹ́yìn rẹ̀ ànábì Ìsá dé ọdẹ ànábì Ìsá ànábì Ìsá tó dé yìí afóhùn náà ní tírà tírà rẹ̀ ní báìbù ìjíìrì onítírà tiẹ̀ báìbù àwọn afúnwọ̀n náà àkọ́rá ni làwọn á fún akéde gbọ̀ngàn. bẹ́ẹ̀ bá wá wò ó tẹ̀lé ra wọn bí mo ti ṣe ṣe àlàyé ẹ rí i wípé èyí tó dé èyí tó ti ṣáájú ṣáájú ṣáájú àwọn kọ́. Ànábì Mùsá. Ànábì Mùsá. Ó dé ṣáájú Jésù. Ó dé ṣáájú Jésù. isa Ìsá. Ìgbà tí Ìsá lọ. Ìgbà tí Ìsá lọ. Ànábì dé. القرآن ورسولا ورسولا إلى بني يكون مطيرا بإذن الله وأبوه الأكمل والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما يكون فيه قلوب إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين الله أكبر lọ́dọ̀fọ́ ọlọ́run lẹ́yìn bàtà màláíkà tí wọ́n ti sọ ìpín tí ànábì Mùsá àti ànábì Ìsá. ànábì Ìsá tó ti sọ. yóò ti bó ti ṣe jẹ́. bó ti ṣe jẹ́. tí wọ́n gbé kalẹ̀. wọ́n ti gbé kalẹ̀. wọ́n bá sọ pé àwọn ìṣe ìlà àbàlẹ̀ Ísírẹ́lì àwọn ọmọ àbàlẹ̀ Ísírẹ́lì àwọn ọmọ Ísírẹ́lì. yàrá àti òjíṣẹ́ kan ló jẹ́ pé bí fún àwọn Ísírẹ́lì ìsirahìlì ni wọ́n ti bẹ̀rẹ̀. níbo làwọn ìsirahìlì ti bẹ̀rẹ̀. àtàrà àgbẹ̀síyà. látọ̀dọ̀ anábìwá Yakubu aleyhi salatu wa salam. àgbẹ̀síyà onílù ló ní ìsirahìlì. lórí ẹ̀ ti bẹ̀rẹ̀. gbogbo àwọn àlejò ọlọ́run tí wọ́n ń wáyé ń wáyé lára wọn ni. lára wọn ni gbogbo àwọn àlejò ọlọ́run ti wáyé. أني قد جئتكم بآية من ربكم ورسول ìwà fi mọ kíní kan bí ẹyẹ. wéè mọ gẹ́gẹ́ bí ẹyẹ. ẹyẹ ti tọ́ èrè. àwòrán rẹ̀ kò ní yàtọ̀ sí tẹ̀yẹ. àwòrán rẹ̀ bí mo bá gbé kalẹ̀. fọ́nfọ́n fi èmi náà ní wàá fẹ́ atẹ́gùn sí i. èmi náà ní wàá fẹ́ atẹ́gùn sí i nínú. fàyẹ̀kú lọ́tọ̀ yẹra lè ìdílé náà. yóò sì jẹyẹ bí ìsìnkú láàyè wà ògùn ìwé akìmáhà wà ní abẹ́rọ́sọ wà òhìyè mọ̀ọ́tà bí ìsìnkú láàyè. ṣé rí bí ìsìnkú láàyè. ìdílé láàyè tọwọ́ náà rẹ̀. ìtumọ̀ tó pọ̀. ìtumọ̀ rẹ̀ pọ̀ o. ìdí ń tọ́ka sí fún wa ni wípé kì í ṣe pé ànábì Ìsá ó lágbára àti ṣe nǹkan. ọ̀rọ̀ lágbára àti ṣe nǹkan kan. inú àṣẹ ọlọ́run wípé máa jẹ́ wípé jẹ́bi ọlọ́run lára rẹ̀ bẹ́ẹ̀ ni bí ó fi kí ṣe. ọlọ́run ní í ṣe òun ló lò ní. وأبرئ الأكمه وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله. Ọlọ́run fún mi agbára. Oyún ọlọ́run fún mi agbára. Kóhùn ó la ojú afọ́jú. Kóhùn ó la ojú afọ́jú. Wọ́n lé àbẹ̀rọ̀ sọ̀rọ̀ àwọn adẹ́tẹ̀ kó wọ́n wò wọ́n sàn. wọ́n wò yín lọ òkà. òkú sí òkú. lọ́wọ́ ojú òkú. Hmm. ọlọ́run ìjọba yín ni ìlà. fún lánàá ọkà. wà á tàkìrú lè bí ìmúlò tí kò ń sẹ́kọ́ ni wọ́n jẹ́ ń dárí. wà á tàkìrú lè bí ìmúlò tí kò ń. Aláàbò Akíbárì Kébìrà. Ǹjẹ́ ẹ̀mí pamọ́ sílẹ̀ yìí? Èmi ò sí bẹ́ẹ̀. Èmi ò sọ dọ́gà ìlú kó pamọ́ sí. èyí mú rẹ̀ pàdé. mo ní í ṣe pátá látòkè délẹ̀ yìí. tó bá ṣe pé ẹ nígbàgbọ́ sí ọlọ́run. ẹ bá nígbàgbọ́ sí ọlọ́run. ẹni ọkọ ọlọ́run ọba gbọ́ kórógbódó. ọlọ́kẹ́ ẹgbà tó ọlọ́run ọba òun ní ṣe ohunkóhun olódìmọ̀ṣẹ́ pẹ̀lú ìrọ̀lẹ́. mo kí àwọn bàbá wa. àwọn bàbá rẹ jẹ́ bàbá wa. mi ìgbà ó kó wa ní bàbá mọ́ra ọ̀rẹ́ yìí ìgbà ó kó wa ní bàbá mọ́ra. a sì gbọ́dọ̀ jẹ́ kí wọ́n jókòó pẹ́. wọ́n sì gbọ́dọ̀ jókòó pẹ́. ọlọ́run ló ṣàṣe àgbà láǹfààní. ọlọ́run ló ṣe àgbà láǹfààní jù báyìí lọ. àmì bàbá mọ́ sí gbà. ọlọ́run ọlọ́run kò ní bẹ́ẹ̀ kí n sara yíbà níṣó. àmì àlùbáríkà ṣe wà á lé mi. bẹ́ẹ̀ ti ṣe wà. bẹ́ẹ̀ ti ṣe wà ó yí ọlọ́run sí. ó yí ọlọ́run sí. ọlọ́run sì mọ ohun tó gbà lérò lórí. ọmọ tó gbà lérò lórí yín. gbogbo dẹ́ ìṣe. gbogbo dẹ́ ìṣe búlù. àmọ́ àmọ́ lóore. ìgbà yín. ìgbà yín. a kò sẹ́ni tó ṣe yín nínú wa. àtúbẹ̀. ọlọ́run tó máa sàlékún jámánà àti tọ́sánà rẹ̀ fún yín. ẹ̀yin náà ni. ẹ̀yin ni lánàá ẹ̀yin ilé ní ẹ̀yin ẹ̀ nígbà gbogbo ẹ̀ sì pẹ́ àmì àgùntàn yín ni wọ́n. bàbá ní mo kó wa pátá àgùntàn yín là á ṣe. Ibi ẹ bá ti wá sí. Ibi ẹ bá ti wá sí. Ibẹ̀ là ń lọ. Àlọ́kà àwọn àfọ́ àgbà. Àlọ́kà àwọn àfọ́ àgbà. Lọ́hùn. Lọ́hùn. Àfi bí Ọlọ́hun. Àfi bí Ọlọ́hun yóò tọ́ máa tà lẹ́kùn tọ́sọ́nà rẹ̀ fún yín. àmì alájí àgbà. yóò sì pèsè kò ní fi ilẹ̀. bàbá mọ̀nìgbà. ẹ má bínú àwa jẹ̀mọ́. wọ́n ní ká má bínú àwa jẹ̀mọ́. àsìkò ní tó àsìkò ní tó gbà. bá kù àwa ara wa. bó bá kù àwa ara wa. lọ́la. lọ́la àwọn èèyàn náà gbogbo ẹ̀. insha Allah kusa ne kun duka. Kusa ne kun duka da. Professor. Professor. Àkàní Allahu eh. Akbar. Ẹ̀dá kò súnmọ́ tó lè kà ó bára. Ẹyọ kan pẹ̀lú bísímìlá. Fáwọn ṣe fáwọn bàbá mi ẹgbẹ́ parí tàfsírì báyìí. á rẹ́jísítà rẹ̀ lójú bàbá wa ọba Ìlọrin àtàkùn. bí àdájẹ́ ni. bẹ́ẹ̀ni. ọba ti dójú wọn tẹ ti fọwọ́ lù ú lóṣù wa máa rí lọ bàbá ní àṣẹ sọ́tòlùtà ọ̀daràn náà iná là máa fi ṣe tọ́níìkì fún bàbá gbogbo ọkọ wọlé ayé lọ́dọ̀ ọlọ́run àlékún àlàáfíà ara ogun ara gbogbo ògbà rẹ̀ fún yín lọ́sẹ̀ yìí lónìí lájẹmọ́ ìmọ̀ وصلي alhamdulilayi rabbil alamin gbogbo ọlọ́kùn tá a lò ń lò kó yìí ìṣẹ́jú díẹ̀ kínkínní ni iwájú bàbá wa là ń lọ. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn ìlànà pé kí n tó ti lé lókún tó lé lókún ọdún ni bàbá wa ti ṣàdéhùn wọ́n ní pẹ̀lú òkú ọlọ́run gbogbo mọ́ ẹ̀ẹ́dọ́gbọ̀n àbí. ẹ̀ẹ́dọ́gbọ̀n Ramadan. ẹ̀ẹ́dọ́gbọ̀n Ramadan. gbogbo ògbà gbogbo ògbà àwọn ọmọ fẹsẹ̀ àgbáríkà déyà. bàbá sì ti gba àdéhùn náà wọ́n sì ń tẹ̀lé àmọ́ rírì ẹ̀ oyé wa oyé wa oyé wa ìfẹ́ yín sọ̀rọ̀ àdé àgbà ìtọ́ka ìtọ́ bàbá yín ṣe fún yóò náà lè tọ́sọ̀nà ọlọ́run àti kúkú ọlọ́run bàbá ọlọ́wọ́ ní tó mọ iye gbà. ààrẹ yẹ ọ̀tọ́lọ́wọ́ sì ní ìdàrú. àwọn ìwádìí àwọn bàbá náà sàbọ̀ tó kù wá ládùúrà. àní àdíjà kan lọ́dọọdún táwọn bàbá pèsè nípa bàbá wa lẹ́yìn àgbà ojú wọn gbé wá fún wa lọ. bẹ́ẹ̀ni àdàkùránì màmá mi wá ẹ̀yìn lẹ́gbẹ́ wá àyà pẹ́lọ́dọ̀ ọlọ́run. àkùránì náà tí ó bàbá wa. ẹ̀mí ìyàgbẹ́ ọlọ́run. Àtọ́bẹ̀ àwọn ọmọ ìgbà ìdílé wọn lè ṣe bẹ́ẹ̀. Ìdílé wọn lè ṣe bẹ́ẹ̀. Guys, check out my papa. Amẹ́ríkà kásá.

torí àsìkò àwọn bàbá wọn kò wá ládùúgbà àtẹ́kọ̀ọ́sẹ̀ pé àwọn náà wà bọ̀ ọ̀dùn bẹ́ẹ̀ ìmúṣà àdúrà ọ̀rọ̀ sálámà. Àmín ìsìnkà ìjọba àti ìsìnkà kòránù kọ́mọ òkúta wọn kàtà. Abakawu. Abakawu. Abakawu to do another deal with the onífọ́tò ọba ọba yìí. ó bàtẹ̀ nìkan wọ́n dárò yé mi èèwọ̀ ni wọ́n yẹ kó fura. bàbá yìí ẹ̀jẹ̀ ara yìí náà tó lọ. àdúgbò kún bí akọ́sùnmíye ọ̀gbẹ́dùwàdé ó bẹ̀ kẹ́lí kẹ́lí ọ̀sán kẹ́sẹ́ náà bá wà lé ìwọ̀sán náà ọ̀sán náà tó kú bẹ́ẹ̀ kejì bàbá wa ọlọ́lá wa àbáta ṣéwù يعشقك من الناس لا تخاف دركه ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم wọ́n ní gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run nìkan. látara àtàrà tí wàá ní àsìkò látara àsìkò láti wàá mọ̀ pé ìyá lásìkò kéèyàn ọba fi kéèké lókè mú ẹ̀. ìdí eléyàwó yóò fi pọ̀. ẹjẹ kọba ògbólẹ̀ náà bàbá bá sọ̀rọ̀ náà wà kọba wọ́n ní kí ni a ti ṣáájú wọ́n ní náà lọ́pẹ́ wọ́n àwọn àwọn pé mi ni mo kì mú àwọn ọmọ mi lè ṣe àwọn abẹ́rẹ́ abẹ́rẹ́ ọba tó kó wọn kó lè nílẹ̀ àsìkò bẹ́ẹ̀ ni ka ìgbà pọ̀ ìgbà tí wọ́n sí ìdílé ìkọ́mọ̀tẹ̀ nìkan ló wa gẹ́gẹ́ bá a ti gbọ́ lọ́dọ̀ bàbá mẹ́sìnká tí àwa ń sì ń lò ìwọ tó ń pín nǹkan o lọ́dọ̀ ti bí ọ̀dọ́ obìnrin rọ ìwọ tó ń pín nǹkan o lọ́bìnrin rọ ẹ̀gbọ́n obìnrin ẹ̀fẹ́ kò ní dúró dé lọ́bìnrin rọ àwọn kan ṣe kókó nìyẹn kí á yà wọ́n dà bàbá gíga papọ̀ ní àbá fẹsẹ̀ láti fi ilé wa lẹ́nu pé alhamdulilayi rabbil alamin arahmani rahim maami di yawmi di kaka kọ kaka wi. arahmani rahim maami di yawmi di. wọ́n mọ̀ ọ́n mọ̀ ọ́n mi nù màkì bọ́ọ̀lù rẹ̀ ká fi mọ̀ bọ́ yá ẹgbà bẹ́ẹ̀ gbà káàkùn bílẹ̀ kejì ohun yíwù lẹ alhamdulilayi rabbi alami alhamdulilayi rabbi alami yawmidi. bàbá mi ka ṣe ń bẹ ká dà ẹja wí kẹta alhamdulilayi rabbi alami alhamdulilayi rabbi alami yawmidi. adájọ́ pẹ̀lú ọlọ́pàá lẹ́sìn pépè kó yọ̀ǹda ọba jẹ́ àdọ́dún mi. Àdùkẹ́ ọ̀bẹ Mariam. Àwọn akájọ fẹ́ àjíjọ kan kábẹ́jà akọ Muhammad. Àwọn ilé tí wọ́n gbé náà dá yẹ rí àbí ìbánigbàdé ń rùn. Lágbo mẹ́jẹ̀mú pẹ̀lú ọlọ́run wọ́n mọ̀ ní alábẹ́ ní àpò yìí. Wọ́n á mú ẹ̀dùn Rasulullah sẹ́lẹ̀ láwọn ọ̀rẹ́. Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Wọ́n tó gbà púpọ̀ ọwọ́ ẹ̀yìn wò. Òní òní jẹ́ tó kú ẹni. Ẹni òkè làkà ń dáko ní ọjà ẹjọ́ kan wọ́n bá ṣe kúrò ọjọ́ ọjà náà. Bẹ́ẹ̀ni, àtúbẹ̀sáré fi àwọn akọ ọlọ́run lọ́rùn. Ọ̀bàtàn kápẹ́yìn lẹ́nu kò ní ṣàlẹ́jì bàbá wọn bá lọ ní. àwọn ní àbá àgbà. alága lọ́ba lọ́ba. láti bàbá wa sí dára àpẹ́jì àti bàbá wa náwó àgbà àtiwọ́ àti ní. ìwọ́n tó ọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọjọ́ yìí wá o. àwọn pa. ọbẹ̀ lọ́ba lẹ́rú àwọn ìṣẹ́dá wọn bá ti tó mọ lè tiwa kìyà àti àbẹ̀ ìyá tí ó bẹ̀rẹ̀ lọ́rọ̀ ọlọ́wọ́ abẹ́ẹ̀dẹ̀ ní abẹ́ẹ̀dẹ̀ ní ọ̀pọ̀pọ̀ lọ́pọ̀pọ̀ dáadáa mẹ́kọ̀ọ́ bá wà á wà á dúkìá ní àbàmẹ́bí àwọn báyìí kálímọ̀ láyà ilẹ̀ náà wọ́n fi mọ̀ọ́mọ̀ kú wọ́n fi mọ̀ọ́mọ̀ kú wọ́n fi kú ọba yìí wọ dẹjà wí kó bá rẹ mọ rẹ olóòlù wí èmi ò wá ṣe kankan láyé tọjú ọpẹ́ èmi sì yàtọ̀ sí wọ máa bá tó ní tọjú ọpẹ́ lọ ọba dú máa wá kí lẹ́yìn ọpẹ́ èmi ò ní ṣe ní ìlú lẹtí ọba lọrin abẹ́wọ̀n lọ lọrin padà wọ́n bá dúpẹ́ lórí ọlọ́run. Thank you gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ táwọn sì sáàpù bá a dúpẹ́ kó mú wa dùn ní wọn bẹ́ẹ̀ kó dùn ọ̀bẹ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀. ó dákú ni kò kúrò ìyá rẹ̀ kò ló sì dákú gbogbo kí ọlọ́run bá bolo nígbà bolo sí bẹ́ẹ̀ òsì nígbà tó ń yọ̀ làǹkì àwọn òsì bẹ́ẹ̀ ìdí ẹ̀fọ́ ní ọtí kátàkátà àti adé òtún kú lọ. Ọ̀nà ìdáná wọn ti lẹ́la lẹ́nu. Ọlọ́run o! Ọlọ́run o! Ọlọ́run o! Bàbá wa ṣé wọ́n á rí mi tó dòkú? Wọ́n lọ́ọ́ lọ́ọ́. هداك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم láti ìkàwá báyìí. wọ́n kàwá nìkan tó mọ̀ fún ara yìí. wọ́n kà á fẹ̀sí. mẹ́jà mẹ́jà kà á fẹ́. mẹ́jà bá mẹ́jà wìrìwìrì. ọjẹ́ ìdí ọlọ́run n kò fẹ́ wọ bírí mi ọ̀rọ̀ kejì ọ̀wà lẹ́nu yìí lákọ̀ọ́kọ́ àtọ́jú akọ́kọ́ bí ẹni tó tọ́sí lẹ́gbẹ́ ó yí dà lọ́wọ́ ẹni tó sì yà èsì ní lọ́sì ẹnu tí wọ́n tà ló lórí pọ́pọ̀ ọ̀jẹ́ ọlọ́run òun yìí ti ọ̀rẹ́ ọba tó bá ọ̀tọ́ lọ. wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. kí ni nǹkan tí o ní wọ́n ní tó yẹ wá lọ́dún ìlà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wa òun náà ní yunifásitì wa. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni akóbẹ́rẹ́ àtẹ́wọ́ àwọ́rùn ẹni ọkà àtẹnidí ọkà àbáwọn sọ ètò ń dojú ọlọ́run. nígbà wá kó kojú rẹ̀ ó sítáàpù rẹ̀ ìmájì náà wá di tó béèrè oh. jẹ̀mọ́ ẹ̀kọ́ ni bí ọtọ́ pé àbí ọ̀tọ́ pẹ́. ẹ̀yin òbí wọn ló tọ́ pé àbí ọ̀tọ́ pẹ́. ẹ̀yin ọ̀dọ́ lọ́ba jẹ́ kí wọ́n tẹ̀yìn wa lẹ́yìn lọ làtàrà lòdì. àtòní àtọ̀lọ̀ ọ̀dọ́ ni èbí sì lé lé yín. àwọn ní inú àwọn dùn ara àwọn yá àmọ́ ẹ̀kún àwọn tẹ̀ bá ń fi dé bí màlíkì yóò mi kiri ẹ̀yọ kọ̀ọ̀kan pé alihamudulilayi rọ́bìnrin àyàlí àṣà àmàlì kàbí. màlíkì yóò mi kiri. a ní gẹ̀ẹ́sì ló rọrùn. kó fi mà mọ́ ó kó ọmọ wa pẹ̀lú rẹ̀ ọlọ́run ti gbé sẹ́mi bàbá nígbà wọn ti gbé àṣàrù kalẹ̀ gbé bẹ́ẹ̀ ni a bẹ̀rẹ̀ pẹ̀lú sika kátì a bẹ̀rẹ̀ pẹ̀lú tẹ́lẹ̀ òsèlè a sẹ́lá kọ́ bẹ̀rẹ̀ a wà bá sí sẹ́kọ́ndírì a wà bá bẹ́ẹ̀ lọ sí sẹ́kọ́ndírì ti Islam àmọ́ wọ́n ní lẹ́mìí jọ náà wọ́n wá nígbà yìí náà bá bẹ́ẹ̀ ní kéèké nígbà wá dásìkò táyọ̀ tó gbé wọn wá gbé ayé pé abẹ́ẹ̀dá yunifásitì ilé ibo ilé èdè pẹ̀ lẹ́yìn láti ìranù ló kù lẹ́yìn téèyàn bá gba pòfẹ́sọ̀ amẹ́ríkà ló kù àbọ̀kẹ́kẹ́ téèyàn ó ṣiṣẹ́ tí ó ṣe wàhálà tí wọ́n èrè kọ́ngírẹ́sì lọ́dọ̀ àwọn ọba àbújá dídá ìdọ́kítọ̀ lọ́wọ́ ibi lọ́kọ̀ ọba nílẹ̀ àkọ́kọ́ lọ ibi dọ́kítọ̀lì wé mọ́ oko yòókù àròsọ ni. wọ́n kà á mọ́. kẹ́ẹ̀bí jáwọ́ miranda ṣe à ń dẹ̀gbé òru jáwọ́ dání bàtà yí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ àmúgbó àmúkàyà yọ̀sẹ̀ bẹ́ẹ̀ látàrí èyí òun ò ti bẹ̀rù wá lọ ni ọkàn mímọ́ àlókọ́ jẹ́ ni èyí tó ìmọ̀ wá nímọ̀ ìmọ̀ náà bàbá gbé kalẹ̀ bàbá wọn bá a lọ nínú kí n bá sàrà rẹ̀ pé láti tọ́ ọba ní bọ́ọ̀lù dé ti tó dé yìí tá a bá ní àgbàkà ení èjì ení èjì tó kà tó ti dè èèyàn láwọn èèyàn yéèyàn lè gbọ́ra mílíọ̀nù kan. bá a bá ní ọkùnrin ọ̀dà kéwú wẹ́ sọ̀rọ̀ mílíọ̀nù márùn-ún a bá ní ká mú tìwé wẹ́ sí mílíọ̀nù márùn-ún bàbá wa mú dọ́là dùgbà nítorí pé tọ́jú bàbá ní ẹjẹ́ àfiwé kù wọ́n ní kí àwọn olùgbèdè àti ẹ̀gbọ́n gèdè mú èyí bọ̀ rọ́ọ̀tọ̀ ọ̀tọ̀ èwo tó dé ló èwo náà ló wá di báà lónìí bẹ́ẹ̀ bá kéwú o lè gé yẹ o lè gé ga àwọn olùdí tí ó mọ̀ àwọn bẹ́ẹ̀ bá wọ fídíò fídíò wọ́n bá rẹ̀ gidi òun náà yẹ wáyé bàbá sì wọ́n kó bẹ́ẹ̀ kó àbí àbọ̀ ọ̀bá délẹ̀ bọ́ọ̀ bá wọn kẹ́ béèrè ọdún kùtù báwo lọ. wọ́n ní ẹ̀sẹ̀ tó pé pélépélé tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ bá bí mọ̀mọ́ tó wá fi mọ ẹyọ ìyẹn kan wọ́n lẹ́yìn àbáàdẹ mọ òǹkàlẹ̀ bí àṣà àwùjọ wa ní kíyẹ́kẹ́ náà lẹ́sìn sí Allah. The only God that knows the reward. Ọlọ́run nìkan lọ́mọ òǹkà wọn ká tó wá wọye mílíọ̀sì yẹn tó dára bàbá dé yẹn àwọn tó dára bàbá dé yẹn wá wà gbà wá àwọn tí ń dára àwọn wọn nílẹ̀ tó dé yẹn tí bàbá ti kọmíṣẹ̀ lérí ẹ̀ owó tó pè ní àbíkọ́ òní láwù. gómìnà ayé tàbí tàbí òsì ṣùgbọ́n ṣùgbọ́n òsì bẹ́ẹ̀ kápá tọ́ba mamu tó kún kọlà àjàgbọ̀n kápá ni àbẹ̀wò kí ó kó bẹ́ẹ̀ dápà ní. níyà ayé gbogbo ayé bàbá ìdúró ẹni ọlọ́gbà àmúrí bàbá ẹ̀dá mi lóhùn wọn láyé nìkan bọ́ ò ẹ̀yìn ní wọ́n sọ pé èèyàn ọ̀hún yà tó dáa fún bàbá o ọba àti àbẹ̀tàbẹ̀ wa pàdé à gbẹ́ndẹ́gbẹ́ àbẹ̀tẹ̀ ó sì wọ́n lè wá lò láì ọba wọ̀ sámi. wọ́n ní ọlọ́run ò ní pè báyìí. Ètè àwọn ọmọdé ọmọ tó. Bébí ayé ńlá ń dáyé. Kéèsì àná máa àwọn ọmọdé ọmọ bàbá. Àti wọn kọ́ ọba yọrù tó ọ̀sán ní. ọgbọ́ bàbá ọdọ adé bu ọgbọ́ ìlú lọ wọ́n ní wọ́n lálẹ́ bá bàbá tó jòkó yìí àwọn akíkíní ní kíní ń fà níjọ bàbá bẹ láyé táyé yé kọ́ òun lè dàdé ọkọ̀ lọ dàdé ọbẹ̀ yìí bàbá ti lọ ọwọ́ rẹ ti tẹ o lè kàkà bá dé kò tó ọba ìwọ bàbá òun gẹ. mà ṣe o táwọn ọ̀ráyè láti sọ̀rọ̀ díẹ̀ àwọn ọ̀bá sọ Dubai lọ wọn ò ní ṣe ṣéwù. bá padà wáyé òní gbà. bóun ẹ ti gbé. bóun ẹ ti gbé. bóun ẹ ti gbé. ìwò ní sinaba tó ṣe ọmọ eré ikú lọ́wọ́ ó sì dada ó sì ọmọ ó sì ọmọ ọmọ ọlọ́gbọ́n wọlé ìlú ayé wa sì jẹ́ náà ọlọ́run ní gbà fún yàtọ̀ èmi ní kí n kó bàtà níbi òun ọtí rẹ àwọn ẹgbẹ́ kárí ìdíyà rẹ̀ lọ yòókó lé ìwé bí ọ̀pọ̀. wọ́n ní àjọ bàbá òní gbà kan wọ́n kì í sáàbù wọ́n wù wá rè gbogbo ògbà pẹ̀lú àṣẹ ọlọ́run làdú ọmọ bá bàbá mọ̀ sí ká. ìyọ́nú ọlọ́wọ́ ọmọ abẹ pẹ̀lú wọn. láàmú ọlọ́wọ́ ọmọ abẹ pẹ̀lú wọn. o àmì yìí lé. wọ́n ti wá sẹ́jọ́ lèmi rẹ̀ o wọ́n bá wọ ọmọ tẹ̀wọ́ gbogbo nǹkan lọ lẹ́jà àbùkù èdè èdè sì máa pe lẹ́gbẹ̀ẹ́ yìí kílọ̀pù ọ̀dà ṣẹ́pẹ̀lẹ̀ ọ̀fọ́fọ́ òkìtì ọ̀dà nùgbà òjìbùdé ẹni ọlọ́run òbíjẹ lọ́wọ́ rẹ̀ tó retí lọ́ba dà bọ́ ọba ti bẹ̀bí tọ́lọ́run ní òkun tiẹ̀ ẹja ló ní sọ̀bọ́ ọkọ lèmi lóhùn tèmi lóhùn tèmi kí wọn kẹ́kẹ́ gbé ẹgbẹ́ ìjọba lójú wọ́n nìyí eléyìí kí gbogbo akẹ́tẹ́wọ́ ọkùnrin wa obìnrin wa ọmọ èké wa àgbà wa èrò tòsí èrò jìnnà wọ́n yà wọ́n lọ́ba ti dé wàásì wàásì rẹ̀ mi wájú ó ti bẹ̀rẹ̀ wọ́n ní gbogbo wa ọlọ́dẹ àṣírí rẹ̀. wọ́n lẹ́wẹ̀ẹ́ ká wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run kọ́ kà kún ní àwẹ̀ àwọn ẹ̀sà kókó ní ẹ̀sà lásán kókó ní ẹ̀sà lọ ẹ̀sà ọmọ àti epo láì dájú lè bá yé dábàá mi lọ bíbọ̀ á yìí ibú àdéhùn òkú tí ò ní yá lè gbà pàdé láwa. Ní àbá rẹ̀ jẹ́ ẹ̀sẹ̀, wọ́n tẹ̀wọ́ ju afẹ́síjẹ́ kí ló ní lọ́dọ̀.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

mo gbọ́dọ̀ àwọn tó gbọ́dọ̀ lọ́wọ́ òkè àwọn tó ń bọ̀ wá gbọ́ wá sí láti ìdílé mi kọ́dọ̀ pọ̀ dàbò gbogbo dẹ́gbà bá ní tí ọba ní àlékún àlékún ọba àkọ́bà wá àlékún ọba àkọ́bà wá àlékún owó tí bàbá wa ọba tí máa kó jọ Ansarul Islam owó náà kún ní kí máa tó wà ní àlọ́dọọdún ọ̀sẹ̀ ní tẹ́ẹ̀mù ó sì lọ́wọ́ rẹ̀ abẹ́ ní lábáyà kó mọ̀ ó sì yó ìmú àgbà bẹ́ẹ̀ tọ́wọ́ ìlẹ́rù ẹ̀ka ayára wà bàtà gbogbo fún bàbá wa bàbá mọ̀sí gbá ń ọ̀rọ̀ sáré gbà ó bàbá mọ̀sí fọwọ́ ojú o. níbi tá a bá gbọ́ ọ̀bàdé alọ̀bíjú àtọ̀ alí muhan ìbẹ̀rẹ̀ rẹ̀ alif laam mim aláwọ̀ aláwọ̀ ayọ̀lọ̀kà yóò àmọ́kò tó ké ọba sàláwà kìláwù mẹ́ta àsìkè kárí àti àgbà ìgbọ́dọ̀ máa bẹ kárí ìbádùn máa bẹ. ọlọ́wọ́ àgbọ̀rù. ó lo dẹ̀rẹ́lù wọ́n bá sànú ọba. àmín. ogun tí ń dààmú wọn lọ́kàn lára mo fẹ́ mọ bẹ́ẹ̀ wọn kọ́ bá a ṣe fún wọn. àmín. ìdí gáàdọ̀ yìí ọ̀rọ̀ àtijọ́ máa gbàdúrà ìdí báyìí gbogbo àwọn tí bá wa bá ìdí dẹ́tẹ̀ ìdí agbádùn ọ̀rọ̀ bá bù wọ́n sùúrù àti wọ́n mọ̀jẹ̀ wọ́n wá. àlọ́. wa débẹ̀ kàkà jákù ló kù àti rírabí kàkà jákù náà méjì láàkì àbísí láì bẹ̀rẹ̀ ọ̀kan àbí ìbẹ̀rẹ̀ ọ̀kan ìgbàgbọ́ àgbàdo náà àfi bẹ̀rẹ̀ kò kí ọmọ ṣiṣẹ́ àkàrẹ́ ọmọ fi bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ amúyẹ̀ ẹ̀jẹ̀ àpò bẹ́ẹ̀ bísí láì ti ìbámu bíláàdì kàkè èyí ò ní bísí láì náà tọ̀hún kàkè bísí عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم وقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما علمتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله méje akọ́nìdá náà méje egun máa kọ́ lọ́ní kọ́ ẹrù lórí ọlọ́run bàyíká wà láwù akọ́nìdá méje bàyíká wà láwù àbúrò àti ìyá láwù láyé náà ní láwù wà àlẹ́ ìta wà láyé tù. النفاثات بالعقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم ولا قول ولا قوة العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Para. Gracias.

Alhamdulillah.